whatever like wadhaku mani kanabula na zenye mule yani ulipo mani ah, eh, ya jamani yani wallahi maalam kisiru kwa onu aido ala Allah ana sa wani ahiyar garahun on tó mọ́tò sallallahu alayhi wa sallam ọkà sẹ́rẹ̀ ha ẹ̀jẹ̀ òní ni lọ́wọ́ wọ́sá ọ̀tọ́ ẹ̀kọ́ yìí ń bá náà mọ̀sí. ona nyukata oye usa ujije ko himban we nyukata eh wa nyukata dome au ena nyukatan walillahi alhamd la yukallifu Allahu nafsan illa usaha فلينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها sẹ́jálólọ́hù bàdà ọ̀gbìn yusra ọ̀nà nyi ọ̀mẹ́ hù ni ọ̀nyẹ nọ nyi ọ̀nà ẹ̀nyi ọ̀nà ọ̀rẹ́mẹ̀ hù nọ̀rọ̀ ẹ̀nyẹ mẹ́ ọ̀nà nyẹ hù sá ojú ọ̀sẹ̀ kó ehin ban wẹ́nyẹ hù sá ìhẹ́ ọ̀nà màá ti dé nù dúró tó tójú orí nù àwọ̀ dúró àkó múri àwọ̀ nù kàkà ojú mi ẹ̀wárí àná ẹ̀wárí ibrahim ojú mi ẹ̀wárí sahal.

awur kori soboro malam isoboro awur ma ka nye pileru epileru non akusa hɔ uye ɛvare ma ka ŋun nane kura ma ka ŋun ne pɛ then anyi enyi ne enyi ne so pɛ nɛni o ni dikɔda abisɛ ne agogo wa mɛ ka ye anya. Eh, anya <laughs> anya no se loose onyo bare ma ya eh, wo wa na mu awu kida ko na se utika aka anyo le na trouser ka agu fiba eh ni fiba wele wa ma ni no o se o se ma ana anaboliba abaka anaghị spleen ehụ anaghị kidney oyeko amani daa ọdụmanụ kwuo hi nepe osi wee ọrịa ọmala so onye nwa agada ka gari ukwu ewe nenen is better is of go uhu those because ẹlẹnyi wo osoro enyo mgbezi witu ọwụwa na akaba ọ ụkwasị ọkọzọ ahụ ọhụrụ ọnụ ose wọn náà rúkọ abẹsẹ ní nìka ẹẹrẹ ọdọ bẹrẹ jẹ iye jẹ ẹwà ọrẹ ọ àná ọkọ amọnisọ mẹ àkọmísà dùkà wí iṣẹ náà nyù yẹ náà sọ yẹ tọ nàbẹ pọ náà ṣe wọ ọrẹ ọ ẹn sọ mi jù wá nìsọ ẹ ẹ wọ àti wúruwú towel round about kó abẹsẹ náà wọn náà rúkọ ṣe wọ ọrẹ àti ẹwọn abaka ẹni máa ẹ kà sọ ẹhín ẹbí kò sí ọrí ọ ẹpọ ìpìlẹ̀ ìlú kẹni ẹn ìpìlẹ̀ ìlú ọ̀nrẹ́ ọ ọ̀nà pápá rárá ọ then dé sẹ́nẹ̀n dé hinan ọ̀rẹ́ kò sí wọ́n á sẹ́ sábẹ́ sábẹ́ àyíká bí ìṣe àhán ẹ̀m nẹ́ni mi kyẹ́ ẹ̀hún. ọmọsátúrọ̀ sọ̀lá ọ̀nyẹ́jọ́ ní ìdá abẹ́mi nẹ́ni subhanallah ọ̀nyẹ́jọ́ ọmọ ní ìdá ọ̀nà wẹ́ẹ̀mẹ̀ wẹ́ẹ̀mẹ̀ wàá ṣe ìjọ ìka ahọ́nà wẹ́ẹ̀sì kọ́rin. sọsọ dàrẹ kan wíì ní di paracetamol wíì ní di retrochin e, eochin otochin lọ bá ya hìrì ose wàhálà bẹsẹ n'aka ọsha nẹni ala ọsàn yàrá ni sọnù dà ihu naam so banasi nwekihe nẹni nwekihe nwọn asị na ahị ịrẹwu biskuit si hẹsẹ ni si wọrị ọ na-abakọ ụdọ zee. gbàdúrà rẹ náà and kuma ọ̀rọ̀ kúrò iná kọ́ ọ̀nà mozi ọ̀n tó mú yọrọ àṣẹ́dúrà yẹ anákọ̀ àmì ọ̀nà mozi ọ̀rọ̀ wà ń dọ̀ ọ̀nà mozi kẹ́nu ká anyarozi ni anyarozi ni mo jọ sáré kaba káyì tẹ́ni sáré mo jọ sáré kaba kó sì yẹ náà rẹ̀ ọ́ ló wà ń yẹn hùn náà àbí sọ́nà bẹ́ẹ̀ ọ̀n tó mú sọ̀lọ̀ sọ̀lọ̀ ọkọ̀ yóò mozi luni heyin kaki barakallahu lak kaka ka omori on sire omire so ila marbarka tini fil mawhubi lak ni sana ko muri osme wezan wa shakarta al wahib dumu ne me me ko anyanko sana se ezon wana omori wanyanko abo wa balagha shudda du janon dɔ wanyukata dɔ virɛ tɔɛ wɔrɔzik tabi rɔ a bɛ duro zaa nɔ zaa mɛ domuni mi o zɛnɛ dɔw mɛ man a oh, duro nɔn ɔ duwo ko mo nyɔnyɔ oh, kitabu laskar ɔni imamu nawawi mɛ. so barakallahu lak fil mawhubi lak wa shakarta alwahib wa balagha shudda wa rizqta birra so awana mahane maduwa ayi wa mozin akida re buhiya zona onto muri kare buhiya zona kai barakallahu lak umuna nare oizanon obakao wa baraka alaik umaiza tuwa raso wa jazakallahu khairan umuri su toiza wa razaqaka allah misla enwo izono mune nore meo mure mizano wa ajzala sawabak utosi anaden mure ganu tosi do meo do den ago wana kola kane ozo mojo ka anyarozi o wa shome wa bana maduo non e kola nya juwa shezuri wado kata ozi muna o mere soiza ta ozi etono e nuwe tuka mwa mani ano duwe sho ekise waya kama ga ka bisa on to muri zuyi nanin si ana me kare ko na shoji man madu na do hola de we kuzi mun na do anda na mara me malon sidik mun na do do ono na re me ana me mun na do do so waya nyukata oje wala ti devina to do hoyre han anon to alaihi wasallam pujo no modere manari ibrahim abo memen like o ka sabi ni a ah, mozi mo ru ere mara ere hanu ibrahim wa anyu kata do short mba ko himba Anyị usa anyi ah, sana ikaka ine mba ohi hin oyo usa oyo ire so. ọjọ wẹwẹnẹ wanyu kata isọyo daki hino wanyu kata ere han daki hino sọ na tunu wanyu kata nu hausa ma awo hujje wuri han nọrí do ko ije eko imbozi tu da ko ere so da ama kata tere hoyo himbo himba. daawo saa isa naawo daa gaayo zeeta ewurazawo oryo nyaa anda iliozo nyaa then alinata naawo enere iliozo nyaa ene nozi chee ɛho sidika awosa inujanonon konya ekyekwekwɛ ozɔnya ahoga zeta ocho nya kwe kwe e nwae ahụwe ni akason shato ya kuwa nya ni fridge da se misae ona muzi uzonya ve nne uzonya ve anda uzonya nabo ase ase na yara nabo an kinozo nyono engume ya ne ban ehe da ilere nan anun aname kagan anun tum sallallahu megan na ce kimin haji muslim oni abubakar jazairi me anu re kuma raro e ho zo awusa e ana be da ka ha gisu tiu alanye na ya kuwe e, si anu le mo shono ma heke alanye na ya kuwe do wotu usharo wa uwe nurse dàbọ ọjọ bíi màálà òmùtẹ ọ̀nà nà sọ rẹ then ìjà àná àgàlẹ́ àkè ọ̀tọ̀ sí i bẹ́ẹ̀ ha ìkèrè ẹ̀dẹ́yìn tó ẹ̀dẹ́yìn yìí náà tẹ́ni. ẹ̀mẹ̀ ka gaasọ̀ n'ẹbẹ̀ bẹ́ẹ̀ góòzù ẹ̀tàn ẹ̀yẹn náà mo yí ẹ̀yìn ọjọ́ nyán. àwọn tó mú rí ọ̀yára gẹ̀ẹ́sà sallallahu alayhi wa sallam ọkà ẹ̀yẹn náà mo yí ẹ̀yìn ọjọ́ nyán. andáwò. adawo enyawo enyaram ankulawo enere inozo nya then ọta kẹne atẹrinawo do enere inozo nya do labẹ ẹwa wu ẹwa misawo ẹwa mozin do ga wa mẹrukọ ga ama ẹwọ susọ nya na yàrá wa do wọ do anya na kàrẹ sẹyìn ọyọ ọkọ àárín then the man ọrẹ kan náà wájú ọbẹ ọjọba ndà kúrọ then you say why do you tosi they were awi awi dɔɔrɛ ɛka hɔ ba ɔlɛ nika na wa ahora awɔ tete ya dojo ro nyozi ni da kuma ni koko pe la da ke ewa ya de wuku ewo ne mo na wa yaro sa so to mo ri so ah ihe na awusa no ne ko himbo da akozi re so akwai su da ṣe ìmọ̀ ìyẹ̀rẹ̀ so? su inú aṣọ tó anyị these gold coins dinar ee asịtị n'ịṅụ ụrata ya ụjọ nọ dịịrị ehụ pekehe ya ọnụ ụrata nọ ebe ebe dasị nwe kehe nọ dasị m sadaka amagbori anan ịsa ya ekwu ya ekwụcha ọtị n'ịṅụ

wẹ́n five hundred naira ọ̀dà ẹ̀kọ́ ọmọ sí naira n'ọ̀kẹ́ náà yẹn má nà sí hẹ́ wọ́n sì tó ń tin ehi wò sí wọ́n rí ọ ehi wà nyú kátà dó musa dàkọ́ náà láyò kàlífù lọ́hùn náfsán ilẹ̀ ọ̀sẹ̀ ha fẹ̀tọ́kù lọ́hùn mọ̀sítàtọ̀ àtùm wàá wúrọ̀ àkọ́ rẹ̀ so ni ètò yẹn náà hìzà àfárá ni. ìyẹn àdìsẹ́ náà kí imaamu tirimizi ọ̀dọ̀ rẹ̀ ya kosi rẹ̀ so zaafara nonon yesi si sọ rẹ̀ so awo kee ẹ anara na emozi eso panaawo idabanaawo yọ de si otutu de si danyan de si demasi tinɔ nutsotso esimanu utsotso tɔ rẹ̀ so ìdí islam ni bɛ dɔkpɔ n'oko de dɔsi ni bɛ. zafaran nọ n'ọdún dá sí ṣeré rẹ zaafara zafaran nọ n'ọnù ọmọ ẹka omume ozi anyị dị ma nere nwere nresi ozi due ka oboboro dọhụra dọhụra hil dọhụra nyọ ịkụbabe e onye ọgwawan zafaran nọ n'ọnụ abechubengem tarjanụ n'ihe nwagwanụ ezi kene ezo mno ya agwawo yun we ya do ewo rein he o jenyi wa si seun do wa da si si aho na ine hine wa agoka abi shaitan ne nana wazare an izeten ahi doti agwawo re ko uzere ko hi ka na me ko hebe ba lóòkọ́ iná rí bàbá o àtẹ́ni iná àhẹ́ta o kú ọ ntúmùrú sọlá ọlẹ sẹlẹm ọkọ ọ̀nà mi fọ́tí dèsù kúmùrú kọ́ abẹ́ẹ́nì ọ̀ọ́kọ́ asínyọ̀mí haram ẹ̀wọ̀ haram kẹ́ni ẹ̀yẹ́nì wọ́ọ́kọ́ iná rí bàbá o àtẹ́ iná àhẹ́ta o wọ́ọ́kọ́ tẹ̀tẹ̀ do àwòrán dúró diwi wọ́ọ́wùrẹ́ kí ikú àdó do àwòrán ká nyọ̀ náà bá tó wùzì náà ẹ̀rẹ́ tẹ́tà bá ọ̀dà mi ewuwe eh, nọ n'ododa wàá mara anyị n'ewuwe nọ ndụ arụra kwụọ ọdụ chọọ ama ozi dasịchọ ereso manụ chọọ mịchọ so zafaran eyi bi ntu anyị tụrụ anya ibi ntu anya arụ eyi bi ntu ee ebi waladu zafaran do ereso pero ata do rehosa. abẹ́sẹ̀nẹ́ ní islam rà kọ́ ọgọ́ yẹn eh. wàlákì na násì làyàlámùn ẹ̀ní èsì kẹ́nẹ̀ ẹ́. Eh. isọ́ni mi kà ó sọ́ni wàá mú yẹn nọrọ iṣẹ́ ẹ̀ bá kọ́ ka ojú ẹ̀yìn náà ọ̀nà ìhun ojú amon to muri ka wa me sallallahu alaihi wasallam wa ya nyu kata do na wa wa se ha yo me ko bere ho boro ago ko la na mi bi awe ni han ago do ke alo na hele ho diwi do to muri change an a kunyo no bo wonye ne ono bo ben don to muri na o ke ha hele ho diwi dɔhɛ ɔkɔmɛn dɔ aka wa re ɔrɔ ayɛ no tom ka kai ɛwa kuri jɛmi lan ɔsi bofa ɔnu bɔ nyɛ nɛ ɛna ɛkɔ kpa dɔ tomori ba ayɛ hanin agawo don tom sallallahu alaihi wasallam ka ahabul asma ila allah abdullah wa abdurrahman ila hana ka kawo dole ko kekere na do mori ana ko ka ku abdullah abdurrahman wahu nene ele ha nebi ele hozo kumukumi ana mume ana sa so mo ni asoje ure ele hodibi ko zam azami bilabe ni so ele han wanyo sho wanyo se wanyo ka ni kew do so la bikika wanyo se kura oka wa ku yo habibi habib ahe wetuman habib enesi ọrẹ suma kana ene ọdúnà ìkẹsì habib ọmọhabubi onímìsì wàá yẹ onímìsì ẹnyẹmẹka onímìsì ẹnyẹmẹka ama ọjà tó họ ọmọ ya ọnù ya ọkẹ lèdi anatẹ àtò orísìí. ọ̀dà anyórìsì kẹ̀ wà kọ̀sọ́ mọ̀rìsì. òtútù àbẹ́sẹ̀ nẹ́ni dọ́là àtúndọ̀ ka àgó òyọ́ náà sì kò yọ̀ tán wẹ́ẹ̀ kò yà <laughs> báwo ya ni káwá kí bá kó omi dúkà this di beginning of the kó omi yìí. dọka eyi ọkụ janarị azɔmata sumin bɛ azɔmata ɔka wɔn disike ɔka anɔrɛ ba ta no sɛ wa ka no sɛdeɛ ho bori o sew bɔn mi bira no asore sɛdeɛ ho ne ele ho yiwu ele o sew ele ho lase yiwu wɔn asɛdeɛ aba o kaka duku jɛ ɔre akatɔporo ɛn ehe ɔkasimɛ.

that's it adire iri hin ọ̀rọ̀ a kẹ́nẹ̀ àdújọ́n wàá kápẹ́ dọ̀ ọ̀hún ní ta dújọ́n tẹ́ǹjẹ̀ kẹ́nẹ̀ wàá nà kàn akọ́tàpọ̀ rà ẹ̀zẹ̀ nyẹ̀wò sa dáàrú hàn wọ́tọ̀ ní tuyọ̀ ndọ́kọ̀ bẹ́ dọ́wẹ̀ ilé wọ̀ kẹ́ni dọ̀nà iri ọ̀nà náà náà dáàrú hàn dọ́kọ̀ agogogo ọṅụrụ agogogo elekwara ha ọrịọkọ n'ọrụ nwụrụ agogogo nọ ka ya ụwa anọ m nọ ụrụ ma ahụ bete mbeta nwụrụ ahụ ụmụ ha rieta ịra eto nwụrụ <laughs> so wa sịrị ó di yòjé agwa ụwa ọ̀wọ́ ìka ọ̀tún náà wọ́n agogogo onye nke kọ́kẹ́ ojú ọ̀rẹ́ sọ́yì ohun nẹ́nẹ̀ kọ́ ohun nẹ́nẹ̀ ọ́ ọ̀mẹ̀nẹ̀kẹ̀ àbáwọ̀. ọmọnìkẹ mẹ́nìkẹ lọ́mọnìkẹ ẹ̀wọ̀n náà ilé ọ̀nà lórí la àwọn ẹ̀ka kan wà ayọ̀ ẹ̀rẹ́hẹ̀ van wọ́n ẹ̀kú yín lóye orí ehu onye kakọ yi ọ̀nọ́rí abdullahi nọ́rí almujahid ẹ̀ oye wàlẹ́ dùmọ̀ aníhìrì ha yà onímìsì ẹ̀wọ̀n ẹ̀hẹ́nẹ́ni ó rí ràpùtàkì zamani hebu rodo asibijiru SNN on ti ma mi ka project rẹ ọni kwa nna nọwe ọyị kuzi rẹ wa omuli wa kanyi ni Qur'an ka والوالدات يرضين أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة ka onyezi نانا موزي. ẹni kó yẹ nírẹ́bá ẹ̀rọ ayé ìfà ìwúrọ̀wúrọ̀ náà gò ọ̀nà náà bàrà bá bo wèé tí sẹ́ni jẹ́ lómìnira liman àròdà and yóò ti mọ̀rọ̀dà yóò ní èsì kan ẹsẹ̀ náà hẹ́rẹ́ wó ìkòzí ọ̀nà káàgò wèé sìkà àwọn ọmọ ẹ̀gọ́ ẹ̀yẹ mọ̀rẹ́kà àmà ẹ̀ẹ́ wèé rò yẹn ẹni kó yẹ nírẹ́bá six months dẹ́kẹ́ni baby friendly kọ́. so wa ko jije ba let us this month do yo baby enemy so oje ba na ka kare ba at least aso less than one year ume kura baba ila hanya wa ko ji ure ba agoka oyi ko ji ure ba anyi soro runu ya se honan onyi pa anyụ ihe ehihie na-enyere anyị ime onye na-enyi emozi ere papa na ji na-ewe daka ozuza daka mara ha kidotion ihe papa nọ isi n'uju onini dị uke kere immunization ọrụ eji ozizi ọbịa ere papa nọ onye oyi ahụ colostrum abịa ahụ o konteni isi oyi ahụ immunoglobulin anara onala facilitate immunity dɔlɛ mɛka ɔfortify the body defence mechanism dɔnyo kata huna wa so waa kozi lɛ wa ɛlɛbi paapa jɛ bɛ ɔmo nɛ so kakɔ aka da kaba wolo la eye onyɔ wi oyi ohua ko ɔmo ana hyɛn kusɛn ne ho nan ɔnyi ɔgɔ wa abɛbiri no zi mɛ. aban ozile ijo zinile banyo agwawo wezi ko atestale umu na wase testale wa mozi asosele ba wa si milk ile ba wa se pa ala watu opan ala li maru agwa amra hesetin le kan wa mozi wa ka era onyo na da nyi milk it's better for you wá àwọn ọ̀dọ̀ tọ milk ọ̀dọ̀ kẹlẹ́wé ayò pasteurization lẹ́kẹ̀ẹ́ni mẹ́ẹ̀ only lose pasture dàbẹ́ dáa dáa dọ̀bí nyẹ́ nìyẹn náà hàn nàn kó dọ̀ kó tẹ́tí pọ̀ dáa kó hinẹ́ golo dọ̀ milk di ìhù ọ̀ ilẹ̀ bẹ́ wọ́ ìwìn dọ̀ ilẹ̀ bí maroon dọ̀ ilẹ̀ bàtẹ́mẹ́ni èso pẹ́ ìwìn ó yẹ ìwé ìhù ọ̀. over directly aikuvana inagulan over ni uhuruhuran aban wonya ebirusu pono aba yene wan ama waje dola gura anya do weti kesenin ahan oje onora re o le hure ba enough because emineni eh, e eh, ya ba betin sana na meka na ba anyị ya matter ni brain wama ni si brain ọla dama ni short wo do ere ni do discover ka anyi ah, yẹn nyina de eso imi ne de nyɛ dɔ white ɛne eso imi na hɔ ɛne oh. ya control intelligence eh, center of intelligence so o lomo da ke white matter kɛ na abaga bɔ hɔ ase ne wuyɛ ne ne na ye coconut head wa ka le boro ye wari kaka kaka alif dok uma kasan alif ba ta da hika alif ba ta alif ba ta dam dok alif ta nasi ba hunan but ora haje in the gray matter and sana constitute gray matter o oh, hinire onu oh, rehu oh. so ana ke e so pan ona constitute an then ujoro ba mburu so pa an kuma eka e so pa kenon mana nan maybe there woman na now ɛwɔ no ma na wɔn nyɔnyi oh, ɔnya oh, dɔn no ria na asɔn de idɔnya dɔn wɔn na kɛntɛn na hele ɛbɛ awɔ ɛhɛn so o yɛ wɔn wɔrɛ ba mɛ awo ilɛ wɔ ilɛ bɛ wo ilɛ bi mɛlu o si ka no o yɛ wɔn ma na kɛntɛn do e ne kɔn no ɔnya ɛkɔ ŋu dɛ na so ibiri so paa bɛ sɛnɛ ɔsi lɛ ɛlɛ so wɔn na anyi daba nyɛ no dɔn so wee kuje urebetere anyị hadis onto sallallahu alaihi wasallam wahere oni imam muslim at imam buhari dawe muttafaqun alayhi awin anyị onto muri kamishan wahere dashon nilira anyị uyine ni nyono kono kaza rezo ana jeira ni abakaden okido ni ka anyo nyene nana man kuje dewo ewa dawa elebaren ewa dawa elebaren dum se konye nene nsame donc ene wonye na na ki e yo je ni ere wa o ere wa ku je ni re bete onye wa ro de ahi oze oje no ma ni hu nke ne are ni umere agwa wa ke wa dozi awale masori se ba me ke ere wa o hie te pa ke ni wo se do ka do ji o hu ese ba gbedo anyo mo na hi hulba powder mala bila professor an ma he son wi tu on oba oba mi wa ka o me zo ni onye e hu o ba me kele ban wi tetere ona he lactogen eh because oi kozi the stage ona he lactation period so the lactogen ọmọ náà wí ni ọba mẹka erebu yẹ tẹtẹ dos kuma de awore mi sa ozi anyi sa oruku jo norehu ana mi koso jenye de elu kono hurewa anyi sa oruku lero abesen nen bana oruku ọzọ yẹ. ọ na-amị ụhụ ịta na ngụhụ ịna ọnụ mozi anyị sị na ọkwa anyị tinye ehi doje wọrị dị as follows zetu na ọnụma kasọn enene doje wọrị sa ka ka ohu a che an dọsịtị n'inye na wọm kọsị ezu ehe ma laik ọ zi n'ihu nene onye nwere special ọmụ ebe ọ yela the same process ehu dọrọ wọman dohu a wọnyi wọn alternate tadi ajen nusu de tu ni kiki de gwa a da kishi bi ozu yẹn no ase shon amada enyira do de asi kye nwotire wòhɔ dɔ be ho owurɛ nyɛ wɔ habatu sauda da ba alternate tan anyo man kon ko nyono da kesu je ono polo data ɔta ila mbɛ anyị sọrọ na ka prepare ya ozi agụ ozo tujewu ọsọ chedo ọkọ dojewu ọ mere ata ọ oje ọ mewale lafia kokoroko kim na ka akụ tọwa ọtọ onye mba na ma ntụwa hụ ọ mezu wero ka ọzọnya ọsan ya ụdịsị fọmụla nọ ya chere dade gaa rọrọ ọrụ ọ na-ekisi soya beans olórí idó fúráyàn olórí idó ọ̀rọ̀ náà wọ́n. apapa ɔnɔn ebuziwi ubedɔ fúráyàn wara ama asɔrira ɛtupa wara duhira crayfish anwó iri abisanan do mixer abedo coin engine daasi jẹ kọ yezi do ihu a inshallah taala ọ náà ama ni mẹẹdu mẹẹdu yẹwu. waalima baa memeezan insha allah engusane naawruka ojuuhua welek elion ma ede kareno naaw because sozi nidi monaw nen eri health abaawo laafi ozi amerkoya so do nyaani take care of this area tere oso noma na na aduon ma kason oime daasu du shitani kana kozi do ne something need at that stage or none agbọn maa kan ẹwọn maa kan stage two or none before the third stage stage two or maa kan wọ́n rẹ̀ mi stage náà ní polo dùn ṣọ́ọ̀jì náà rẹ̀ wọ́n mi ò de ka ipa àpàjọ try as stage two or none miss Oh miss dọ́ọ̀dọ́ kúnyẹ́ ń kọ́ land back wọ́n mi àkàjọ nìkan èyí wíṣkì ọ̀kárí òwúrọ̀ náà ọ̀ dùkú àbẹ̀dúrà àdúrà yóò múrin kó bá yẹn múrin hùn náà wọ̀. Uh, wàhálà ahun ní stage ọ̀nà ndósí mi àbẹ̀rẹ̀ na oyi àná àgọ́rọ̀ ayẹ̀hẹ́ hinọ́nyì ẹ̀hìnbà nyìmọ̀ àsányì so àhànyìsá náà ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀bà mìíràn ni oyi àná akùsí nyìmọ̀ àsọ̀sẹ̀ sẹ́f àhànyìsá ẹ̀wọ̀rọ̀ kọ́ akùn mìíràn yá anyumi na na na ka na eurosew asọ rebe ya mmesọ ka asọ ara because abisa na anaba na store abisa nwa meni wọ́n lè rí na na store brain na is fresh ọ̀n tó mọ̀ kìsọ́ ní rèé rèé ní rèé lóòrè yìí àbíkísọ́ náà o àbísọ́ náà kò yí rèé ní rèé dé ọ̀yẹ́sítọ̀ náà store ti brain ọ̀n tó mọ̀ kì kan hajar wele amazama emisama etenere taabo naye kokunye nguvu wele eyazokonon one ewelele nao ontumlikono onasimanike ozomle mio esamitinoche waikocha aiho odamidomaremadobuhio abao ama eleta permanent anyisaulu kasukusuma heyani uh, ìjà ha dàazì asa yẹ kabo yi awere awekene no ma ne kọ mu no da yẹ e ke ẹrẹ kẹneke na ọbẹ de ba awo no waas anyi kasẹti onyi tu ne hi ọbẹ kasẹti re emu ne hi kasẹti kur'an abejere yi na ọ na akọ asọsẹ ne ẹ yẹra

ɛwɔ eh, mu kyi hodo aka alhamdulilahi eh, ɛwɔn mu n'awuruki ansala mi oke eyi eh, oko amɛ wa mu kyi hodo ka aban do akɔsan ɛwɔ ɔhɛ do nse kaka ɔ adamu osu oye ndụ ka ya salam do na sɔ ehi enyima ka ɔni oh, ko ada o ada hama o so. abɛsɛnɛ do wa mɛ edozi onyimie owele ka wa mɛ abɛsɛnɛ wele ko owele ka oye onisi nyuma asɔsɛ ewele ka wa kɔsala eye ya ntukɔ na ɔkɔ wa mɔ ala dɔn lɛsɛ gida hama o edze anyi bi owele ka geti tɛ dɔn nasɔ duro ma ma ɔla wa kɔsala duro mɛ lɛba jɛ onye ŋu bɛ ike o wa ma mɛ dɔn bɛ ike o ma lɛ mɛ de ere o ba hama wa wɔn agɔ mi kɔmɔ nɔ. anyere na ka ewurukure make sure kasori agwa waise kaya bonyo jo na dozin asonyo zile kona na hu enyi ni bathroom do ko je enyi wa we ko ọrụ ọrụ baba me do shoro enyi ni bathroom do ri ahu enyi ave onyo wen du sojo na won orun un bathroom da ahu enyi ihe jo non ihe rojo nyen do we wa daa nwa apata eziko n'enweghị so nri n'inwonya nison eziko nori so it's not good eboro kunyuja ahunyi daa voya are would leo je na onye na ebe aba na ono du ahunyi dosi oje na onye na tin bathroom de ori ahunyi ihe oriru ha nori enwuson mali ne wadan he no anye ne enwuson so enwura inen awi esere pataki an so dem spodo ima do mi kuri ayo he wa alaikum salam na'am eh ananka mma ka kasa nyese asa akonyese sorese mahe ere ikere yim sɛ hama ɛsɛ e hama ɔla ne rɛ so ɔwɔ ha mɛ e do asese nyi nure zoro wa no wa kese nyi goro wa ini broza ini ere kɔ akusala ere kɔ akunafila ere kɔ akokoran emmanuel abɔsɔn nono ɛɛ do hisa ahɛ zo hisa ahɛ. heroin isa ha na include moto isa heroin ana ke anyi ah, sa heroin na ka opana da mane ha da kilo bo we na swete enwu sa henen do do do da anyi isa ha na ka ye da bi na zanya onye ne nwai ara anyi sa hebori anan

aha semen but da la lan anyi do touch na da hisala anyi do touch na da madu no la ma no la me rojine huni hajine atabadu adu warun hisdu muslim anyi do nyong touch na da ke fatiha engusa henen ah oje ona go ila himba anyị sị ntụ sọlọ salam kame dọọ agụrụ ahịm nọ ịnaka ni ra anya pụrụ dọọ agụrụ ahịm ba make sure ebe okwu dọọrọ ebe nwụrụ agwọ nọ ewuru ji dọọ ya enwu wàá sọ yẹwu sọ ni shoni za haya tu hin murihi do yengu dure make sure ka oyere hazo kumukum oye ka nyona huntu muri sallallahu alaihi wasallam do apetane zo do agura himba maka do apetane zo anyi topani ni film do stini video do akazo do ka hmm ore ka do ka anos non me ano dao dao behe da kanin o sirianin dao rehen ni dao topi sayyidina bakar sayyidina umar usman ali radiyallahu anhu majma'in abene dao tope ni ati topi imam mukumukumo ninyi imam malik abu hanifa shafi ibn hanbal imam ibn hazm الظاهري ابن تيميه ibn al-qayyim al-jawzi imam sufyan al-thawri sa'id ibn musayyib akhir mutaqaddimin àti imam wọn náà ana bẹ́ẹ̀ ni ilẹ̀ ní ní síyàrú alamu nubala ìtọ́pẹ́ ni wọ́n apá aṣọ wa dẹ́ ọ̀ẹ́ dùsẹ̀rẹ̀ islam ṣe dòwòrò yẹ wàá nyẹ́ wọn mọ̀ èkéyìí kéwú dáadáa ìbáyé sáà yìí ee. Eh ọ̀nàgù kékeré ọ̀rẹ́ ọ̀rẹ́ ní ẹ̀wà báà náà ọ̀nà ọ̀rẹ́ wà tó rà ní anáhìn mú kékeré ọ̀wẹ̀ká ọ̀rẹ́ ìlú dádọ̀ wáyé kéwù sọ́sì ń mú kékeré ọ̀wẹ̀ká inṣàlá ó yẹ wáyé peter ọ̀rẹ́ paul dọ̀wà yàrá abubakar ọ̀rẹ́ omar there are two black birds sitting on the wall one named peter one named paul ọ̀nà náà dá ayé dànù.

mme ba akɔnyɛ nɛ ɔyɛ akɔnyɛ nɛ ɔhoro so ha mme ba akɔnyɛ nɛ dɔw jɛnya dɔw na nyi show me your back ɔyɛ ɔyɛ na wɔn yan ɔyɛ ni school dɔw ki school lɛ ne na nan ɛwɔ e, e ne e na kɔsa ne zɔ anya na ma nfani nan banya ne yɛ ma nfani kuma ɛdɛ na mɛ kasa ma nfani ɛdɛ ne yɛ ɔne bi anɔ ɔbi ndɔ ɔyɛ wa dɔw ne yɛ tɛ ne bɛ wọ́n lẹ̀kọ́ máa nìyẹn àwọn oníṣẹ́ ọ̀dọ́ ọ̀sán ọ̀tá dàìké ní òsì ẹni òsì kan náà hama nínú ẹ̀rọ ìka dá hama nínú ẹ̀rọ ìka dadi don be stupid mọ́mí don be stupid ọkùnrin ẹ̀hún ẹ̀hún ẹ̀hún ẹ̀yìn ní òsì kan náà kún àgùkọ ọ̀làmì kò sí lẹ́yìn ni ẹni sọ èrè ẹni òsì kan ní hama ọ̀rọ̀ yẹn awa meka ono adapt to the system of ka ono arisa odakale ya ka ono ehuti danyi bread uwa man so wali dusi kiti hun do resho tuteda do asa do reso wali disi bread eh eh aman so wali siti do so haso bread so aha mo mo lihida mi shaitani e waka anto mo ki shaitani so wa halisan agwa ya so wali lisa da hami yahudi so abɛsɛn nɛn wɔn wa mi ko yie ahaso wa ha do red dog short no wɔre buta so mɛnɛ to ɛmi ka oyin n'oku a ɔre short do do red dog poro do ɔyɛn anya ona so wa ha resa ni mu nto mo sallallahu alaihi wasallam nto mo ka so wɔre a dɔka ɔra ɔra ayɔ ne ŋɔ n'ɔnyɛ ŋmɛ nto mo ka ɛyin sɛ ma ne mɛ ɛwura so kata ŋu. uwahan onodo okonye ushon otu ka ọsụwara otu ọ bụ n'anya nsụwa ha nọ tisọ chere banal ka bọọsụ kọsan ọzọ ọhịa ihe ndị ahụ ịwọ n'ụgbọ ụgbọ ọhịa adụ ọhụụ na nụ enyi lefti agbala ọnụ mmiri mere aiti wawanye na ndị ọhụrụ ahụ bụ onye na n'usoro ahụ hụ na nụ But when you para when you paralysis over bọ́ọ̀lù akọ́sísan one kọ́wọ́ akọ́sán àwùjọ yóò one ọwọ́ But bí one rọ́nu wọ́n hàn bàá rọ́nu wọ́ọ̀lì bọ́ọ̀nù wà sí tábà ẹ̀kọ́nù wà sí chẹ̀lísán. abẹ́sẹ̀nẹ̀ dúráhùn náà dáwọ̀ abẹ́rẹ́ Let's go rẹ́sìkọ́nù hẹ́hẹ́ yìí We are rùchí ká go ẹ̀tẹ́ ẹ̀ oye kizahaze kusala e kibla du oye kiyaso osomo zizahaze kusala ede ma veki ono hehe ede ma veki ono hehe misatu rasulullah eyo ni meko yala kake assalamu alaikum asa kinye ne kenoyen meka o nyanwa gero do kake assalamu alaikum loko alaikum salam izo we inala ana ka ayose do tanuwa yɛda mezi weiwei ana kwa ɔkɔlɔ akasalamu alaikum kɛndɛ ɔtanu wɔ ɔyɛ ɛŋu ɔntum sallallahu alaihi wasallam ɔkɔmu yaba gɛdɛ tɛŋu wɔn dɛ salamu ɛŋu dɛ dɛŋu wɔn a bibiɛ ne mɛ bitumu ne dɛŋu wɔ abɔ ɔmuli ajebi wadɛ ɔtɔ wɛ ni rawahu muslim ima muslim ɔda di sɛ ɔnu wɛ ni sɔhi asopɔ yewu da akawo yewu wa zan doji ikweta ikweta ko rozo nai nye na dai da wuri da da su ruto ne zan ya ne kafe adare hin oje o fi free oje onyan we ne ne dawa dawa harao nye na dam do dowo salamu alaikum me ko o fi oje wasanyi ye no nyan mo abdi awo amade correct am eye biasa so mo anu aranyi wehin ihe anọda ama ahụsa dore na kọrektan jebe ọ ma ehi wegada dore shobo tawashe nwere dore ka asọrọ ah, mmanụ m it's wrong mọsọ nọ nke n'oge ahụ wee lee kofi free <laughs> òun náà fi free with dàbí ẹ̀ náà kan náà abẹ́sẹ̀ ni mporo abẹ́sẹ̀ nwa mporo dojú ọkùnrin ahimbafa ɛwɔ nyɛnɛ mɛ kɔjɔ nyɛnɛ ɔno ma ɔwɔrɔ mi ma mɛ ha da ɔwɔrɔ mi ma mɛ ha da no ɔwɔrɔ mi ma mɛ ha da no dɔɔna wɔrɛ mɛ ɔwɔ wama ni ɔ wama ni wɔ ɔnyɛnɛ dumozin ɛnna aka ni nujɔ nɔbi ɛlɛahonya daasɛ ɛlɛahonya ɛlɛahimba ɔbɛ wa abɛ orika yɛsɛ onyɛnbɔ ayɛ kɔzɔ abɛ ba kosanin ihe onye nọrọ dọsụ gbanye ahụ ya tụkene echapa nọmba ni tawagada yadira ọchapa kenen ọba na abedo nu tinye nwan doje ba kosan ya ka nya echapa nyene te ọchapa ọma <laughs> ọdanka ha <laughs> ọhịa ka mee anaghị kaka ọba ọhụ bụsa respond ọgụ sọsafa wele ka sụgba nye owu esikuji ọha ma ọ na respect ọ ndị ụra hara anyị n'ihi dọba n'ụwa baba ọmị mmesa mee ka ihe nwa ọba ọhụ sekwete ụgbọ oji ore ọha ọba ọdọ kaduwa agukoyo ẹ kama agukoyo sí ma sọrọ náà bò kere ẹwà náà wọn náà wéé dọ ẹ hìsẹwù jẹ asojẹ asojẹ náà ẹ zọ anáwó nyẹ nẹ asọdọ ẹ zẹ ká ọba náà hàn dọ sikọ ọnà mẹ kọchikọchi ẹnyẹ dọba ahọ ahẹ ọdọ o o wà pàtàkì ọmọ ẹ hàn wọn sì wekonye na olwa ọrụ. watwabudina baho analo hwenyi kusuliwa polodoki sheitani ebe amebi sheitani ama sheitani uyuli olwa lwene me ibulenen asanyi ujon ila olwa lwasole ikulen oipawo nonfa abeso wa na nyoni ile uhama anyoni ile uhama lakiseme dore ka waman kan ya gogo dɔba wa ni doru ma he ka wa misa ba kosa ne do wa zo am me kosa ozira ya e na ehe hinon himba ozo me sen ma kan a me ne pe ori do ma ni doru me sho shano shoson do e ka tomato e ba na ko kene da si hira da kwa koko yo ba ho dan anyon anyon anyon na ene onoba ni waseme ozo godo ozo hunaza donyi na to ona ku tomato in engine da was he ram do ka weto on no si magi to on o ho da da was ni pe be ni ni pa on azon ma kan o secondary school mka hmm on university dete kata on don ma ba ben don ma ba nan onyene ana kisimsi bora kuyachira mea kusigura mea kusigura gwe bora koyo alna hona ko huna min ana me dom ni do bana be no ara mi sa ago ka bu mo na siku e ora wa kama ka onye no onye na ke primary do ora ni so yi primary onye na ke secondary do ora ni so yi secondary onye na ke university do ora ni so yi tertiary táṣáré ò ràá bọ̀ àbúmọ̀ náà sì ilé ìdá àdódó ní skul yìí ká ọ̀nà àkọ́sọ̀ yìí àwọn òra yẹn náà agwa odaka women education end in kitchen so why ní kitchen tó wàá aramisa education now is equal to zero ẹ aramisa and ọ̀dà kò nyẹ́ ní ó di ẹ̀ kú yẹ tẹ́bọ̀rẹ̀ àná. do inyo ne dai ka onya ho misa te o ni u kusi o misa te o wallahi more than 70% of onye ne onye no aram sa huna wan ba wa jen an onya no non sema da wa aram sa wa tu ponya ne aka o ko muri ko qarna fi buyutikunna wis ko na ma baranda in school ana be eh good morning how are you hello ora primary ora, secondary ora, tertiary ụra ele na nka awa inu wana nyenye na na university be yeka kasonye is good but yeka you are coming to combat with what tertiary ora. god onye tertiary ịrọ ya wàá sírọ ẹ secondary ní pèmà ẹ dó finish am naam so agwawo ntumur sallallahu alaihi wasallam min hadith na kimamu tabarani odawe oka were oy ko do nyene do mazu chinzen do na shaka ko huloso simangi hulen hela to ino pame do sho e ano da wa me poro do misa aki sho taka eru chi huni safa wal marwa in hadith na kimamu tabarani odawe o ini haji mara ntosi safa wal marwa anwa sai to safa wal marwa aka ababa no ne ha ababa ne ha na aka ababa ne ha na anyi house girl ɛma e ha ewi no no house girl house girl fiti ne na ayɛ bɛ dan malam kasɔrɔ dɛ a bɛ se jɔn no wɔn ehuri jɔn house girl. abagbara kini ju anhu jo wenyi iwa hanyo na dokwa the house girl anu ka choose house girl na manyo go ho wa wa kan ka bosa sini nu ne non ne ona ka wo de je won do ama eken house girl house girl ko am son ona de wenyi so wa me ka house girl we da ko wa ka wa da ko eh ana rabi ni ki jubilatil qulub ala hubbi man ahsana ilayha ayiwa na meka osiri ẹrù náà mọ ẹ̀dá kan náà orí ni wọ́n ṣe sáré òhèrè ànyè yìí ẹ̀rẹ́ àwọn òhèrè àwọn ènìmí tiẹ̀ òní náà náà sọ wò á ẹ̀yìn house girl lò á ẹ̀yìn house girl. àbẹ̀wò bìrẹ̀ náà ló wà lọ́wọ́ bá wọn ajẹ́ dàbà bẹ́ wọ́n sísá mẹ́ nọba abaare agoko a kuma hamsa ni kitchen hori jɔ awura wa naa mangi tomato una ume kɔba ɔba awa bɛ kɛnɛ dun naa perfume ɔyɛ ko deodorant tɔpi fura mu ati abi fura mu anabɔ tí o yẹn wọ́n tẹ̀lé naira. anaki perfume hando hii inagola nọ oyo ahe deodorant daka gwoba ukene wa women uja wanala ko hon wawa ihe onye nororo ka owa onye meme mawo do wome do wa we tuka ìjọba ìjọba distinction a e one do akomeka sɛ wa wuro kɔ na nyɛ na ɔhɔ wa ama ɔmɛ mi ɛwa mi san mɛ ɔna to awago abe awa kɔ mi san dɔwɔ kɔ mi san do ɛzɛ yɛ agogo asame tɔ wa dɔw so ŋmɛn do ko wɔwɔ kɔnyɛ no hɛ ŋusi pɛsipɛti ne hi do de ya ɔtɛtɛ kaso kaso mɔnkɛni wɔtɔ wa wɔ. ọba <laughs> ọba wa abẹ do do wetu ka. instead ko ito sound like wounded lion and wounded lion no etu abẹ́sẹ̀ ni wọn wà mí dojú àpá ojú ọ̀sọ́gùrù ahínbà ntúmùrí kìí amọ́dára kẹ́ kó sálà ọ̀bọ̀n ọ̀rọ̀ ọ̀wọ́ yẹn ni ọ̀sọ́gùrù ayẹ̀wò dẹ́ẹ̀kùn ló ètò ọ̀ kàgó sálà máa ń náà hìjẹ́pà onírìnnú ẹ̀ta máa ń ga gẹ̀ kó wáyé nà kálò. oyo anaghị tonye onye onore ere ki jepo is a disciplinary measure onye onwo to se wana re ga na na ocha anaghị oyo ahụ. Ma ya ho man abụọ ọzọ abozo ọzọ bi abozo anyị careful okoti koboko tinehi japa japa suru man se ge atezweyi wasalako ojú àṣegoro ahín bá wa ìtòrin wa kùsàlà fa ngó àṣegoro ahín ọdá àṣàlà mà hẹn ẹ̀dẹ́ kakọ akóka bàyìkọ bá bàyìkọ tẹ wa and wàláhì òlé ìtújọ nà kó kọ́ kùsàlà lóka ó sì rí ìjọ náà dún náà wani wà mú náà jẹ́ ẹ bẹ́ẹ̀ tu ọ. ọkọ̀ náà kó omori yìí ìjẹ́wé ìtọ́ ọjà pawọ́ kó omori yìí ọkọ̀ sálà because sálà ó kò iná sọláta tanha nilfasha iwal munkar wala zikirullah akbar وأقم الصلاة طرفا النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكر للذاكرين صلاة أنا أقول لك sala wa meka ọkana ifahashan so jẹba ọkusala ọsọ gora ayọ e, ọdọ ọkọn wiitu agwawọ agwawọ akọ ewese awike ọba sala etu dọba awutẹtẹ dọ ọdọ ẹkọ nakọn mani kenyi wani mienyi seyi ala sọ wani mienyi seyi kwẹtẹ ọnakusala ala awẹ ọsẹ kọ awọ mẹ ala ala awẹ ọba.

so anyị nye na kone is going to ọba ndị asọra nọ onye rahụ nọ kesa ebe dị asọra dọkatọ ọnụ onye hadis ka ka akọzọ ọzọ ha dọ ọkụzala ekenye dọnụ kwụ na isi enyi n'ikọp dọwa ahịa ọnwụ tụrụ esụ bed ụmụ anyị enyi ose ose wa na ka o kenye ramesọra onye ramesọra n'ime enyi ose ose wa n'ise wee wa akwetenu a ato agoko wa mere ɔba ɔkara ehiu daka go wuli kaso ala kɛnɛ du ko ebe ama ezi ahesa ala kɛnɛ du ni mi nyise ɛdɛ nɔ ɔba ɔha ɛdɛ no nyɔnsi da rɔtɔ wi sala pataki mɛsɛ fila yi n'ehi ntomori

ɛda zɛn ere ere ɛhɔ at this stage anyisimisi kama kan nin inisa naa mi ka laafi yi yɔ da ɛbi ni laafi yɔ kyɛw kɛ dɔn nye laafi ani rɔ yɛ e. wesi kojú anyi ni class ɔsi first ɔda ka ni ni school iye ɔrɛ yi na dɔ kasa mɛ awo ni kewa ɔrɛ yi na dɔ kasa mɛ do da ban dɔ ɔrɛ si first ama bishart akida yawe kisa wanyo waime eh so mulikome wama tashauna ila an yasha allahu rabbil alamin ko ya dotin kadara ama ya amazonda jebo je oruye akana wo je oruye uye ma kanu ra onya dawa here wa uye duman uye doren pataki anyo mana na se ni dambu uyawo wa ram dambu sinu na o me dambu todo to gbogbo amanye lafiya ebi je olora wa ife tan ìwọ náà ní láfíà túyè ẹrúyè bákan nìkan ó rẹ ilé tìmọ̀ náà kàkà àjẹbọ̀ ẹjọ́ èrúyè káwọn mìkẹ́ ní ṣe ìzà rẹ̀ dání bìlàbàrà nù lẹ́ka àjẹbọ̀ ẹjọ́ ìhẹ̀ẹ́ tsọ́kọ̀ káwọn mìkọ́ tọ́ tamáyé rẹ̀ yẹn ugo ewuye no no ndizikori on dona eh? eh, eh, ah, se chekwa ne yo e chekwa ehe o me ko se dare so ye me ko se ra o yo no re wahala mit o na ko o wahala no me do wa lo nyu se izan uye ba na me ko se yo then anyi ah, zaitun na'na mint oil akakonyi mwe mix on herbert sauda doji utekan before 10 years before ten years abisunuje o ha from one year hunuzo ide now ten years or store omimi ni han pa agogo by ten years anyi secretions from the brain ana ka bẹẹ mi bẹẹ store permanent storage dey store antin brain ọta abọ́nú wa kó yẹ after ten years onye hu wa yẹ yẹn yẹn lọrẹ tamaya ama anyị enwụsịrị na ekwu ilu mint oil why mint oil nko zaitu nana mint sam wat habat sauda doji wuru kakwa wuru for for that ten years malam simre ijuwa na wele shiro wa memeza ni inshallah so ozi ilu domeka let's one strong so very intelligent then ruwa mai bai bai na ka ne zi on tumur sallallahu sallam in hadisa na ka buhari muslim tirmizi abu dawud ibn maja darul kutni bayhaqi dalimi darimi dailumi ibn abu shaiba atin wuliman hadisan jama'a doven on tumur kisawu bayna auladikum filatiya wa mebe be ina kanu yin wa si sai e wa ni wa mebe be ebe ene je hume e do ko le na man se first ma se so ni do se e onu yala amadu ni lohun do de do de eh wa so do torí ni osan do adere do di shade asan do wa da mebe be, wa me bebe na kanu jeu antum rika falau kuntu mufaddilan ahadan ma na do banye da nyi hunosa ina kanezi la faddaltu nisa onye ne ne mi an do banyi ina ipan da hadisa ni masa be yan anya nya na ke masa ba no kono kenen wallahi onye na ru kol muhalat ne huno norun onye na ojogonde hoo arohu ọta ọnọrọ anyị nye nkwụ ọjị ọrịa osuma kan sadis ọnụma ka asọ nkawa hezighi ka ozi ka ọkụ sala ọsịbịrị ahịmba ọsọgụrụ ahụ hawa hịa ahụ eso den iwe etu ọkụsala abu daud ọrị tirimizi ọdọben orí ọ̀rọ̀ àgúra ẹ̀ ọ̀hún ọ wụjọ nyene wee wụjọ nọrọ otu kewri osiri nnu ni ana nọrọ ọ ma anyụ ne ana onye ne ọ ma anyụ maalam ihe ha na-akọ inyo he ababọ to that stage wa nwere nọ nne wa ka ọhe wee ka ọhe ezi 10 years onye ni 10 years nearly the kind of novel long stories any read on ọdún ten years e e. fi fíìmù fi mi, fíìmù fàáṣá dàdú ọ̀sẹ̀ ṣe ẹ ẹ ṣe ẹ̀yìn sọ àṣẹ tẹ̀ wá kà á anáwó yẹn ní oṣù kan ọ̀nyá nà ọ̀kà ayọ̀ ọ̀nyá nà ọ̀sẹ̀ zọ́ ilẹ̀ isi hó ìrì sákàínán àmì ìrì sọ́wọ́ ẹ̀ omi fi fífìrì dáhùn sóhìn yàn those oyin way too because one one ọlẹ́rẹ̀ the first thing wọ́n yẹn ní ẹ̀mẹ̀dẹ́ anyo hẹ́ẹ̀ka ama abubu dira kaa na wọnyan ya ha wọnyere de otu doki tu retuo waa yɛ kɔn ayɛ kɔn ne friend ne discourse ano ɔnye john radio dɔka a wɔra abira ah you are matured chinkles do join ni the do join ni line ni chinkles. de <laughs> da na echinculate onoro de ta ko nọrọ anin so onoro wana wana ruka hin da kazo le ata mai ko ata ho ta ihu era na ba kam o asa asa hura ne ba anyo na na ngwi ba kam me kan free free onye na melen ọnụ onwe iwe aka ama sohenyo ositukọ aka euze n'aka n'ọnụ ọrụ nye ne at that stage at that stage dọ onye na-ekwe aka ya n'ọrụ onye na-eme aka onye lórí ya na ọnụ ọrụ aka ẹnkata e, nínú nye ne ẹsẹ nínú nye ne ẹsẹ dọ n'ọrụ anyị dá aka azọ ọ ihe ga-ama ihe dọ ka <laughs> masị ya

ɛwɔ dama ni ka ɛwɔ gyana wɔnyɛ ne do kyakira ko hɛ nɔrɔ wɔ ɔwɛ ɔnɔrɔ na ahɛ da tam wa hɛ tukɔ wa hɛ hɛ ɔkama na ɛɛbɛ ɛɛbɛ ɛɛ wɔya wɔya tsɔnyi kɛnɛ ɛɛbɛ kɔlɔ sɛ turu yɛ na i'm telling is is clear is glaring wàásù yẹ wọn anáwó nyɛ ne kadɔn nana bɛ bimaana you have a lady for sale. nwaanyị ụjọ n'otu n'ugboro ke na-ahị anda ahị ọ anyị ma ime duguri onye na onye ada da onye nọrọ abara ozokwu okwu da pete nwanne zonye ọkụ morike na ọgwọ ni nnuzi ya ni ma anyị nisa gaa fula dị n'ọnụ gaa dị n'ọnụ onye na-ananụ oko eni duha inu no ni eni okay no ga ka na ko ni san di to ndam everything da ka na ja ko nya da ka no ni and you don't know da hi o o yo sma kan mala eta na so da ichi ya da ka ka anyi e ko no bo do je do no na do to do ka ah hi baby oye ona onu ibilkis da ke gbili yo na roba job da da oye gbili gbili goat eh do je konya hen they behave like comfort o ma nothing is comfortable in that comfort so at that stage ananavi to rujula stage of you are in your youthful age were wa achieve ini stage one and stage two ọsọ nọ wa kwa mwahala dọrọ dọrọ but anya <laughs> enye amedawo cheche ise no wahala iwoche ago ina kanison marhala to tufula is important but the most important is what no marhala to tufula ono ono important to hun amainu mana eka wa sanyonya eje ene anyana jowonyo kore tan stage mar, juvenile stage munwe sini juvenile wanti repose yi ato jala wala ko dala guten yesin ogwelo kunya na mezi weyi ki o oh, ma settle o oh, ma settle ma na o ma anyone awo na wonya ne na o ma anyonoro wato mone isi tori ewan na let us go and spoil you a little na e wale ni school na ayɛyɛ wa na dɛhɛwɛ then de ne hini school then ebi ɔka wo ɔgye akɔ amene de aka ɔka this is civilization ɛne campus dɔ nɔrɔ no hɛn de ma ne kwe nwuri ndu yɛre lecturer kaka nyɔn akɔyɛ kutu lecturer ɔwɔ ɔno leki san because apapora yan dɔn ɔla akyere ni ɛwà lɛ kyere do se yà wà ɔdɔ kyere. so that stage agwabo ile odiviaven oyoko ile odiviaven ka ozi tu onye ne ọrụ more than 10 years lọkọ na anyọ n'ọrụ n'okesa na ahịa oisho am wana ka wanyị mọna oisho am sịza jen ka doka oje oje ya kuwe o oje wa kuwe de tọ na ọrụ ahịa kuwe amade na in school there with chimpanzee onore monkey broda ora broda okawo sister nchele they are working in school do i don look away onye náà wọn ní university ora ni tertiary ní university ni onye na ọgwụ ọgwụ amen ọgwụ amen nka ẹwọn n'ọrụ wọọkụ kootu mmiri na-enwe ahụ ahụ ịza ahụ do kwenye ahụ ịnwụ daabịa were ụhwana na ada sịsị dee kụnya sịsị ni were were ha ọgụlị itis da wọ kụnya hẹ ni deda baag enyi ha hẹ nwa da nwunye skuul dị da akọ nọ ije enu so that is the last stage but a ba jẹ nwa na wọn and stage ọ̀nà wàá sínú ahẹ ọ̀hún ọkọ̀ chaka base stage ọ̀nà na is enough. ẹ ka. onye nọ nọrọ saa dọọ dị dọọ ya ọban e vọrọ nwere nọ civilization na weke civilization yọn ọrụ amị kasị ọ na-akọ okwu aka ewe amị edi ihu nọ ọ na-akwa m kọrọ nọ sadụ aka ụmụ nyewa aka brọda ọrụ ahụ sistọ nchere ẹwọ ẹbùrọ̀dá ọ̀rọ̀ rẹ̀ èbúrọ̀ lọ́nà àmì ní skul làwọn. máa nyɛ no nuru hi dɛn ma ni kyerɛ abada naa na ɛnan ɛɛ o onye bi nuam ma elias no bi yi ka dɛn na ɔ dɔ tɔn mi nan ɛdan maa ba kan do wa na ɛɛ bi ɛɛ wura waara dure ruwakye ɔyɛ ko ina popo. lórí e e na ọ̀rọ̀ yìí ni èpè wọn sùn ánì ẹ wọ́n ọrụ wọn àrà dákẹ́ ìbùrọ̀dá but ọ̀nyọ́ nọ̀rọ̀ dọ́wà ń anyị àyìn yìí hìchí àyìn reserve ọ̀nà ọmịka shaitan ọmọka ẹ̀mẹ̀rẹ̀ wọn máa ní ìrònú wọ́n ìrònú nìka sanahàn náà responsibility unnecessarily ọkọ̀ ọkụ then àwọn oh, náà náà mi responsibility or responsible ni based on what rationale àwọn kìsàn náà bá bi hausa ètò rẹ̀ some some ephemeral oyeko ephemeral gains gains náà yẹ ká bí very soon náà ta so enwe birenen ananyang me da azonye ne wa bi wa ananyang me ono no rume e wa daduzi yo no ono like adoka let me amuse you very small it's an amusement kijamale mi wuni che wenye karo abobo nuno karo ana wenye edo wale kaija na onoro abobo no nyene eme then dara exchange ejanyi da onye onye na onye na bana ba hora center on ibrono nyene mi ihe oba ka onye ebire onya n'ime ihe ọba so onye ne anawonye da kazi onye ne ibire n'onye n'ime ihe ọba amewuru ka onye ne anaghị ihe ọba onye suru ka ojo gbambanya wasi man enyi onye na anaghị komi ihe ọba nụ ahụje nche asị kanyeten akomori shortam do the difference onye a na-asị ọzọ karịa ọba do se ma ndị difference inú iṣẹ́ nni wọ́n na nwa baako possible ka na-akwa ama katapa na ke ọ na-abịa ka ịka hụ dị ija ndị eri so boro ni school boro them everything ya nye ya nye example sị ya n'ihi ni boro wee nere ka enwuje na dawa na babe ɛna ehu bojo zanu kɔr hojo zanu ɔsɔ nɔ na ɔma sɛrɛ kadzozi nɔ dɔ sɛrɛ kadzozi sɔ and ayisa kara hun but ɔnyɛ na anase so kayi ova nu pooro like ijam dɛbi lenyi inezi dɛbi ɔgaazi ijanabɔ dɔnyi mɛ na kɛŋwere nɔ ni daa ijanabɔ nyɛ daa kɔ ɔzɔ na kɔ wa hɔ rɛ. dɔmi ka agu quality sɛnɛn agu sɛ kija na wɛnɛ han an yɛ onibi sɔ dɔ wa kaa ɔnyam suri ti nɛ nɔn fi firi ama ɔnyi mɛ atɛ da ka baasi wɔ ka aasi wɔ ka alu ohira yi ni gaasa dɔw na sofi ɔnyam abɛsɛ adam yɛ iri wo tse tsi gori o tsi gori tse ɔdam na awɔ dɛ tɔ angwene wiji kudo a inere san odam da ke no tan okwa yan eh so abesan nen what did the last stage ozi, he tell him all the things do zi she bilao as ojo ojo ore mo na rodo ka ko ni na onyo nen asuza tu rete enyi same do me kanyi same Imam Ibn Hazm rahimahullah ujana waka akunisikana nyone aka a ah. iyo wehe okay ana do ma ha umma umma pa ha anu jene isikana nyane wadi kewu yon ujana wekon wadi kewu ni Hazm onye ne anu jo hina doka insha allah ana wika kiwe is gordon aboy ah, ibn hazm o izen ore mi pujan ojan ka aboy ibn hazm no ayo eh, oh, izen e eh, ma do kada morozi ana me mozin so awr ah, kon man pujan do mane ya ah. adaka ojan ne do mane ko aboy ya sa'id ibn musayyib ahiru mutakodimin ina bi tabi'in ni nono isahu o jẹ nkẹ bu rẹ rọ wẹni o mozi o yà nọnu ayamuna o wẹni maka ayamuna fitina o mesosa eti dọ jẹ kẹnẹ o yà nọnu inshallah o ní o yà hun koran but àárẹ̀ wọ̀ ẹ̀ yẹ kan àbọ̀ yẹn náà dànù yín ọ̀rọ̀ àhẹ́rìtàn ọ̀nyẹ́nẹ́ onye kura dosu kata tron onika oya na anyo no ka sam tako hausa sin yuja ni ne ko ko ron yisa zo wo hinoy da sa'id ibn musayyib ahir mutaqaddimin rahmatullahi alayh da so ni borun da so ni mantan da yani toje ba pataki naka tum hunan mikaye oyem en yujem anuja na very simple uja ni komare la hunya kuram simple ama si mole ama si uja uja ni kiano nya basa yon ah uja ni kiano nya wala tu eku ya taure ni kiwani uja ni kiwani non ona best uja ni kiwani hatu ati poroli ndio atoka na hausi sema ni mimi nile unikiu. kiu ndio ni kai Said al-Musayyib rahmatullah alayhi wa yakusanu sunu. ɔsɛ wosu ni eya eh, lɔma du a yɛm eh. dɔkata ɛɛ ah, oyi oh, a naa bɛhɛ ma ntɛ kwan wɔyɛ kɔ ki bɔl tu jɛni kwan nɛ oyi a oyi a naa bɛhɛ tɛ kwan dɔ yɛmɛ dɔka oyi a same as simple as that. onye nke ọnụ mmiri ụka ọ na-abịaghị ma anyị tekwu isi asụ abụghị ana mgbe anyị mgbe ntana kụ ụmụ na wa menyi welu jip pajero isi asụ abịa nụ hmm. ndị ọnụ na-eru ụka ele aha ndọ na aka inshallah kọrọ osi tu dọkụnye oji anọ nọ dọkụnye anyị hini baagị ndị ọnụ nwata dọkụnye anyị baagị dọshọrọ wọn nọ ma ehijab nọkọlọ na na oji anọ mekọ ọkwa abụọ ya na nụ dole dole hauna kora da abu zai sha wajen kawai ni ne da wannan ka assalamu alaikum wa rahmatullah da kuwa alaikum assalam wa rahmatullah ah do duka mala ne yana de saidin musaib do ku uja non ana onye nan ojere mon wa wajen kawai na sori ọla se ga bọ ni shan dọrẹ ma shan na ayọ nyehi ọzọ ohi gị anaghị ọnụ o tizọ ọrọ salama lọrọ àkàwé jọ nìkan tọ oníṣẹṣẹ wáyé ọ̀nà káì àwọ ọ̀sọ́ àwọ ọ̀húra ìzà ìzà sẹ́yìdì musaib ọlọ́kùnmá kàmádọ́ mà ní húrẹ́sì ọmọ ẹ̀rọ kọ́lọ́kà subhanallá ọ̀nà sẹ́yìdì oṣù tí ń lẹ́yìn ní ètò ẹ̀yàn ètò ẹ̀yìn kọ́tìn bẹ́ẹ̀ dẹ́nẹ́ lẹ́tọ̀ tẹ̀ ẹ̀dọ́ sàtọ́n sí ìhẹ́tẹ́ àwọ̀ mi yàn dẹ́mi ìhògbóró nẹ́mìíràn ọ̀nà àṣẹ kàrẹ́ ìbúrẹ́ àná lọ́yà tó rẹ̀ ń dọ̀ ọkà kẹrẹ àṣẹ ọ̀nà nílé ọ̀nà àkàn. lọ́yà sí ni iyọ̀ sí ni ó jẹ́ kí ọ̀nà ọ̀nà ẹ̀sìn kọ̀tẹ́ kàkà àárẹ̀ mu. ẹ̀dẹ́ màá jọ ní dàrú wà ní ọ̀nà àwọn pàpà náà ẹ̀ zọ̀nù anyị n'ike ụnụ vaya teka uallimuka ilma said yatu kabere oni adam nyawo o oh, izen marabano usola wonon wa nyone dai ke ocha hanu me godo kene we yirin ocha he magnet oda onyocha he ihu dai kisa ai ono me na oko no do ida akale do kai azza tete ani kwa la weka azza teka wale ozuri seme sweetie ẹ̀rí ọkọ̀ àkàrẹ́ dá ẹ̀wọ̀n mi níhẹ́ wọn làwọn náà ẹ̀rọ oho na nà mẹ́wọ́ suwiti aban suwiti iná wèrè agogoro ní náà na wọn lè so ezi at that stage ojú ọ̀la ten years ọ̀tá aisha was nine years dọ́ntọ́ mo ní six years àyàn ìjọ náà ogun nine years ọ̀run tó múlẹ̀ sí mèrò and àdúgbò ọ̀rẹ́ náà ni wọ́n máa ń ka ẹ̀rẹ̀ ilẹ̀ ahẹ́ dẹ́ alùl okòlá ẹ̀rẹ́ yìí mọ̀ kàlám ni dẹ́ ìwéré inú mọ̀ náà ọ̀rẹ́ mọ̀ yàn án kẹ́rẹ̀ ẹ̀rọ náà kò tẹ̀ bára ni ó tẹ̀ ìnáwó rẹ̀ àná àhọ̀ ẹ̀ báyìí sọ̀rọ̀ sẹ́ ọ̀rùn mọ̀ náà wà wọ́n jìnnà onye nọrọ nọrọ anyị hụrụ m nọ ele ka akara anyị ọ bụ n'aka na dọrọ nọdọ ọwụ onye nọdọ ọwụ nọrọ ee nọ anyị ọmọnà ọ̀nà àwòkọ́dọ̀ bá yín ẹ̀tẹ̀rẹ̀ adọ́sí adá ọ prepare dọ̀ka ó yẹ mo ti kọ́ anyọ nẹ ẹni responsibility ẹ̀ náà ni wọ́n dọ̀ yọ nẹ ẹ̀ ọ́ dẹ̀ wọ́n ẹ̀rù mi ọkọ̀ náà mẹ́ báwo kọ́ kọ́ àwò kówó kọ́ àwò dó gbọ́ ọ̀wọ́ nù báwo ṣe àwọn ọmọ ẹ̀kẹ́ dọ̀ka ewu ṣe àmọ̀ràn akọ̀nà kí skul dọ́wà jẹ́ kọ́ náà yọ̀ nọ̀rọ̀ nù eyo ya mora akona kusukiri ọdọ kan anyọ ne dẹ wọ́n ẹ̀kọ́ rẹ ní ewu kékeré ọ̀rẹ́ ní ewu kékeré ọkọ̀rọ̀ ní campus àwọn yẹn náírà ní campus dọ́ ọ̀yàn nọ̀rọ̀ ẹ̀ ń wúrò sọ́yìn ní kásáre àmọ́ ẹ̀sùn wẹ́tì lọ́yàn nẹ̀tọ́ kóró dọ́jọ́ ẹ̀ wọn. dọ́mọ̀ níyàrá níta àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ bagi this one. Oh, what? Hello. Hello. Sabo nai nai. Buhari lebe mune nodoro. Sewa lo kodai ka. Ah, kare one. Eme ebe uko. Mili mo e kare. Dahi e unai kakasanya nekene. Sada waname. Ele lo. Ele lo. whatever like wadha kuma ni kana bola nrenye mule yani orupa o mane weda onye na mozi abia na awo ai ko nyere de don reho ọrụ ọnụ anyị dọrọ abịara ịwa arịa mụ niile na-abara ahụ bụ ebe ana sawa na ha garahun on to mur sallallahu alaihi wasallam o ka sere ha yoje unini do wa wosa ne o to ko himba na muzi. Yana to ko himba doosa ona nyukata oyusa ujije ko himbani we nyukata ehiwa nyukata dome au ena nyukatan walillahi alhamd la yukallifu llahu nafsan illa usaha فلينفق ذو ساعة من ساعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد يسرا أنا ني أو ما هوني أو إني نوني أنا هني أنا رم هون أنا رنيان ما أنا ني هو سا وجوزا كو همبان وين هو سا إيهان مان سيدين ندو توتوجي ولنا هو دورا كو مريا وان kaka ojim ẹ̀wárí àánì ẹ̀wárí ibrahim ojú mi ẹ̀wárí sahal dakọba ahịabọ dọka ahịa bọla kiri ewu jamu ní àná ọ taa wọ ka akwụkwọ enwu oh, dọka wee nukata wà ahịrị bụ tizeni lóòhì ala tizeni oboro eh, sweet biscuit enyo eh, nọ ẹhụ kata ọwọ nọ eke ha na-awụsị tinye ehi wasi misati n'ehi daari agụkọ na si mozi daa kozi leba ahụrụ ka oriso gboro malam iso gboro ahụrụ maka anya pileru epileru nọ akwụsa ha uhie ebara maka nwụ na na kwere maka nwụ nepe anyị enyine na supenen oni dikwada abisene agoko wa mekai anya eh anya <laughs> anya on se ulus onyo bare ma ya awo wa na mu awu kida ko sibe na se utika aka nyo na to ka adesonma ba kan adaa oduwa koni kakwesi ọtụtụrụma hati uyo no adaw anyị anabliba abaka anaghị spleen ehu anaghị kidney oyeko amani daa odumani kohine peusi wọọrịa ọmalam so onye nwa agada ka gari ikwe ewe nenen is better is all go uhu those because ẹlẹyin o to so ẹlẹyin o mo di wi to ọwọ hàn akabọ o kọsọkọsọ àwọ horo wọn ose wọn náà kọ abẹsẹ nínú ká ẹẹrẹ ọdọ bẹrẹ jẹ iye jẹ ẹwà ọrẹ ọ àná ọkọ amọnisọ mẹ àkọmísà do ká iṣẹ ọ̀nà ẹ̀yìn ìyẹn náà so ìyẹn tọ n'abẹ pọ náà ṣe wọ ọrẹ ọ ẹnwó sẹni ju wa nìsọ ẹ ẹ àti wúrúwú towel round about kó abɛsɛ nneɛma na awokosi wɔre ate ɛnwan ahoho abakan mu a ɛka sɔn ehi ne pɛ ɛwokosi wɔre ɔ ɛpɔ epileru kɛn ɛn eh. epileru ɔnrɛ ɔ ɔnrɛ papara ra ɔ den den sɛnɛn den hinan ɔyɛkosi wɔasesa abisa bɛyɛ kabi ehyia han ɛmu ne numu kyɛɛ ho ɔmɔ sɛ toroso la ɔnyɛ yɛ ɔni da abɛn mi nɛni subhanallah onye yi ọma ni dan ọnụ wee mee wee mee wee asọ ya ka ahụ na wee zikọ ọrụ sọsọ dara ka wee ni di paracetamol wee ni di restrochin eyochin utochin rọba tọrọ ohere ose wa ya bẹsẹ nnen cameroon nene naka ọsọ anya ala nne sọnụ da ihu naam so banasi nwe kehenen nwe kehenen wana se na ahe ilewu biscuit se ya sene bo se wori na ko do ze du badua no an kuma ora ko ina ko na mozi onto mu ora shedu ana ko na mozi wa ndo na ke no ka anya rozi ni anya rozi ni ka wakai ka wakosi ye na ere o do ho àbí sọ́nàbì ọ̀n tó mọ̀tò sọ̀lá sọ̀lá ó kọ̀ ló mọ̀zi lónìí hẹ́yìn káàkiri bára kàláhù lák káàkàkà òmùrí ọ̀sẹ̀lẹ̀ ọ̀mìnira sọ̀ ìlà màgbáìkà tini fílmù hóbi lák ní sanà ìkòmùrí ọ̀sẹ̀ mẹ́wàá ìzán wọ̀ṣẹ̀kẹ́rù tọ̀lọ́wáhìb dómìnira mi mẹ́ẹ̀kọ́ anyankó sana se ezon wana umuri wanyan kwa wa wa balagha shudda du janon da wanyu kata do vira twe warzuki warzukta birra abid nu izano dame do muri mi janon do me kawe o man aduwa non o duwo ko muri nyonya o eni kitabu lazkar wọn imaamu nawawi mẹ́ẹ̀. so barakallahu lak fil mawhubi lak wa shakarta alwahib wa balagha rashudda wa rizqta birra so awana mahane maduwa ye wa mozin akida re bo yero na onto muri ko re bo yero na kai barakallahu lak umuna na re oizan on obakao wa baraka alayk umaiza tuwa rasul وجزاك الله خيرا أمور سوء تايزا ورزقك الله